wọ́n enjoy ẹ̀ gidi ẹgbọ́n nǹkan tó sọ my follower my follower so Baba, náà ti di follower center of attention okay rather ṣe rí ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣé mo pé bàbá ò lọ sí studio nígbà tí Mohbad wà láyé wọn ò lọ studio wọn ò dá kọrin kan ní studio kankan nígbà tí Mohbad ti kú náà ti bẹ̀rẹ̀ sí ní lọ studio náà wọ studio náà wọ studio wọ́n kọrin ó ní tó máa ń church lọ ti ń church kéèyàn wà ní church kó kọrin kéèyàn wà ní church kó kọrin bọ́ pé ẹ lọ wọ studio kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ ẹ bèrè ẹ bí kò gbé orin tán kọ wá tán dá kọ wá tá a rí kí mo bá tó kú. so àwọn èèyàn ti fún ọ látẹnṣọ tó ń wá attention seeker ni wọ́n wọ́n dẹ̀ seek àwọn èèyàn dẹ̀ fún wọn so people are now talking about him na everywhere they no even talking about Mohbad anymore it's about Joseph Aloba nobody is talking about Mohbad kò síyàn tó sọ̀rọ̀ bó ṣe fẹ́ sí kò síyàn tó sọ̀rọ̀ kinní kan it's about Mohbad ọmọ tó fi sílẹ̀ kò sẹ́ni tó sọ kankan nípa ẹ̀ mọ́ it's all about jòsí jòsí jòsí everywhere and that is what ṣe ni wọ́n tún ti dá irun wọ́n ti dá gbogbo irun wọ́n ti ń ṣakọ. kí lẹ́yìn fi pé àwọn èèyàn lè ṣe What do you think we can do? Because we can't continue like this, giving him all this attention. Attention time for ń fún wọn yóò ti pọ̀ jù. Wọn ò wọ́ tẹ̀ rárá. Mohbad fìyàwó sílẹ̀, ó fìyà sílẹ̀ náà. Ó fìyà sílẹ̀, màmá Mohbad gan níyà. Ìyá Mohbad, ó níyà. Then what is this? Ìyá Mohbad ṣì níyà. Kí ni gbogbo eléyìí? bóyá káwọn èèyàn fi wọ́n lẹ̀ tán bá ti ń grant interview wọn because kò make sense. àbí ẹ̀rọ bẹ́ẹ̀ ìyá Mohbad ṣì ní màmá nà bàbá Mohbad wá ń ṣe nǹkan tó ń ṣe It's not money anything. I've told you guys. You know, he knows what he's doing, though. Attention, he go gone. He wants everybody to be talking about him. All then get it. It's all about gbogbo internet is all about Josie, Josie, Josie, nothing more. So when are they going to bury Mohbad? When? Because he's not even talking about it. Egbon nǹkan tó sọ on títí DNA bá wà DNA tẹ́lẹ̀ rí. Mo like bí lady yẹn ṣe sọ pé ṣé police ò lè ṣe DNA kó má rò pé bí ọlọ́pàá máa bẹ́ẹ̀ mú mú mi wọ́n ní kó wá ṣe díẹ̀ nínú. àbí o ó DNA ó tún wá placenta báyìí ẹjọ tó bá ti gbé placenta fílẹ̀ ẹjọ ṣé kò ti lọ ṣe kò ti ní lọ ṣògùn ti placenta látijọ́ nǹkan yọ kan tí mo mọ̀ pé mistake táwọn people yẹn ò ṣe nìyẹn because to bá gbé placenta fún bàbá yìí bàbá yìí máa ti lọ wú placenta tó bá kó mọ ibi tí placenta ọmọ yẹn wà ṣe mọ̀ pé eight months ago ni a ti wù báyìí a ti lọ bẹ̀ a ti gbé lọ fáwọn kan a ti gbé placenta lọ fáwọn kan pé kọ́ báwọn ṣe nǹkan sí. àwọn tó dẹ̀ ń dáwó fún wọn yẹn ṣe àwọn tó ń dáwó yẹn ẹ rí gbogbo platform tí wọ́n ti dáwó fún jòsì wọ́n kówó jẹ ni wọ́n dáwó fẹ́lẹ̀ ó kówó lọ wọ́n dáwó fẹ́lẹ̀ ó kówó lọ wọ́n dáwó wọ́n kó gbogbo owó jẹ ni because nǹkan tó ń ṣe make sense ó wá ń sọ̀rọ̀ placenta placenta wo ló ń sọ ẹjọ́ ṣé Mohbad ò ní láì tàti ṣe placenta ọmọ ẹ̀ ni Mohbad lè èèyàn lè èèyàn lè gbé fún bàbá yàn ó dẹ̀ lè sí fúnra rẹ̀ tó bá mọ̀ kó lè ṣe ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pé wíìlì ní placenta yẹn náà is part of Ogun. because I don't get it ó wá ń pariwo Fálànà fẹ́ pa ẹ́ o. Fálànà Fálànà ní kán mú o kán ó responsible ẹjọ ṣé Fálànà ráyè tẹ ṣé lóbi Fálànà máa bọ́ síta ó máa disclaim anything no no no no Falano, Fálànà akọ̀gbọ́n nǹkan tó sọ akọ̀wé pé wèrè ni máa ti sick because nǹkan tó ń sọ make sense ẹni to interview yẹn gan ẹ̀rí pọ́n ń wò wọ́n pa ah, wèrè ni ẹ́ so tó ní placenta ló ní sóògùn wọ́n ló ní placenta ní ṣọ́mọ ẹni ṣé ọmọ ẹ̀wọ́ ló bímọ ni tó ń béèrè tó ń wá placenta ọmọ tí kì í ṣe wọ́n ló bí ah ẹ kálẹ́ o gbogbo lé ẹ kálẹ́ Posh Vivian Diso ẹ kálẹ́ mà ẹ kálẹ́ Sàámú kí gbogbo yín o ah, abẹ́ gbólè ìrì ni kéèyàn máa wá placenta ọmọ tí kì í ṣòun ló bí ó ní wọ́n ti gbé placenta bọ̀ lọ fẹ́ni tó bí wọ́n gbé placenta fẹ́ni tó bí nìyẹn kí ló wá fi kàn ẹ́ àbí irú kí ni léyìn yeah but Mohbad can give it to him if he want to bọ́ wọn ó ní wọ́n pè òun ẹ̀yin náà ṣàgbọ́ ó ní wọ́n pè òun fún placenta ó ní wọ́n pè òun pé wọ́n ti bímọ ó dẹ̀ nípa ẹ máa gbé placenta bọ̀ ìgbà tó dẹ̀ after some minutes àbí ó ní bí half an hour bó ṣe sọ ó nípa àwọn dẹ̀ pè pé ah placenta dà àwọn yẹn dẹ̀ ní pé dáadẹ́ máa wọ̀ọ́rì mo bá dẹ̀ dẹ̀ dá lóhùn pé dáadẹ́ máa wọ̀ọ́rì àti ṣe bá ṣe àti àti take care there was the big deal ó dẹ̀ bẹ̀ sí ní placenta tó ń bínú yìí kí ló tó pariwo pé o gbé girlfriend lọ sílé àwọn ọmọ ẹ̀ gbé girlfriend lọ sílé àwọn ọmọ ẹ̀ òun wá placenta bọ nǹkan tí ó yà mí lẹ́nu ni pé bàbá bàbá Mohbad rò báwọn nìkan làwọn mọ̀ràn sọ́lọ̀ ṣé ẹ̀rọ bíbí wù mí náà ṣe wà yẹn kò ní nǹkan kan against yín kò náwọn nǹkan kan tó lè ṣe tó lè sọ tí gbogbo èèyàn á lánúlẹ̀ but ọmọ yẹn ó ṣe kò ṣe wọ́n á ṣì wà yín lọ́jọ́ iwájú nǹkan tó tẹ́bíbọ̀dì ń wò nìyẹn because kò mi ò support pé kó wá kó wá grant interview pẹ̀lú anybody because kò make sense. You say you are tired of Nigeria. You don't have anything to do with Nigeria. Ah, Naija. Ibi ọtẹ ibi ibi, ibi, ìbànújẹ́ ló máa ń wà. Ẹ wo ṣé mo pé bàbá yẹn rí pé percentage àwọn èèyàn tó support ẹ̀hún pọ̀ because àwọn èèyàn tó stupid ló pọ̀ jù nílẹ̀ Yorùbá mo ti sọ fún yín nǹkan tó yẹ ń ṣe nǹkan tó ń ṣe yẹn pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ ẹ̀ kéèyàn ṣe máa dáwó fún un máì ẹ wò ó lóun wo ó lóun tún wó wọlé lẹ́yìn gbogbo owó tán dá dá dá dá dá dá. justice for Mohbad justice for Mohbad justice for Mohbad tí kì í ṣe ilẹ̀ ń investigation what is the meaning of justice for Mohbad I don't even want to be talking about this justice for Mohbad like kéèyàn máa bá wọn sọ justice for mobile? justice for mobile, because justice for mobile. Don't want need police station it's not here on the social media. ó wá sọ pé um Fálànà ó ń kó láì pẹ̀lú Wùnmí ó ń ṣe kinní kan ó fẹ́ wọ́n ń lépa ẹ̀ wọ́n ń tẹ́tì ní wọ́n ń tẹ́tì ní dáàdì mi nígbà tí Naira Marley ń tẹ́tì ní jọ́sí kílẹ̀ rí ṣe sí ṣe ìgbà tí Naira Marley threatening lọ́jọ́sí tó ní wọ́n threatening dáàdi mi ṣé wọ́n àbí ṣé ẹ lọ bẹ̀bẹ̀ ẹ lọ kúlẹ̀ ẹsẹ̀ méjì nìna kí ló tẹ̀lé lọ bẹ̀ wọ̀n mi ìgbà tí Naira Marley threatening yín lọ́jọ́sí ṣé ẹ bọ́ síta kẹwàá máa tán pé tẹ́lí ti bá tẹ̀lé sí mi o Naira Marley ni kẹ́ mú o ṣé wá sọ̀rọ̀ ṣọlá kú ní ẹsẹ̀ méjì aṣáàrí fídíò yìí mìíràn ti ń bẹ̀bẹ̀ tẹ̀ ń rá ẹ̀ ń rá ni Wùnmí nìkan Wùmí nìkan ni ẹ lè sọ̀rọ̀ sí Wùmí nìkan ẹ dẹ̀ mọ̀ pé Wùmí ò rọ̀ ọlọ́run Wùmí ò rọ̀ Wùmí ò rọ̀ kò kọ́ tí ìrò ni kò rọ̀ náà. Naira Marley fẹ́ fojú yín gbolẹ̀ ó tẹ́tí yín ó pè lórí fún ẹ lè sọ̀rọ̀ àṣẹ mọ̀rọ̀ sọ àṣẹ mọ̀rọ̀ sọ ẹnu yín kákò ń gbà yẹn ni. ẹnu yín ó kájọ ni it's only about money money money money. nísìnyí tí ẹni tí bá ṣe ní ẹmú ẹmú kíní kan o ẹmú ẹmú kí ló ń pè kí ló lé kí ló ń pè ẹmú Fálànà ṣé Fálànà bá ó mọ̀ yín rí ni Fálànà meant to be your family family lawyer not for Wùnmí kò ń ṣe kò ń ṣe lọ́ọ̀yà Wùnmí ni Fálànà alọ́ba alọ́ba gbogbo yín ẹ̀yin lẹ́yìn yọra yín tẹ́fẹ́ wá gbó lórí social media tẹ́lẹ̀ wá lọ́ọ̀yà any lawyer you have a lawyer Fálànà is your lawyer too lọ́yà yín ni Fálànà lọ́yà gbogbo yín ni but because you want to come and ask for money on social media you want people to to sit for you that is why tẹ́sí ń yọra yín bẹ́ẹ̀ ni pé Fálànà Wùnmí ló ní o Fálànà Wùnmí ló ní o it's for every one of you it's for the whole family. So what do you need lawyer for? Do you okay? Kí lẹ fẹ́ gba lawyer for because Falana is standing for you for your family. Then what? Do, why did you need lawyer? ṣé ẹ fẹ́ gba lọ́yà against Wunmi ni àbẹ́ fẹ́ gba lọ́yà against Liam ta lẹ̀ ń bá jà who are you fighting who is fighting you àbí ẹ fẹ́ gba lọ́yà ta lẹ̀ ń bá jà ṣé ẹ̀ ń gẹ̀tì lọ́yà fún ṣé Liam lẹ fẹ́ bá jà ni àbí Wunmi because we don't even know àwọn èèyàn tó dẹ̀ ń sọ pé we need sand we need sand yẹn they should they supposed to ask them what did you need sand for ṣé Wunmi who is fighting you ta ló sùn yín ta ló charge yín sí court ta lẹ ń fight ta lẹ fẹ́ cha ta lẹ fẹ́ lo lọ́yà fún is it for corona inquest no you don't need lawyer for corona inquest so what do you need that lawyer for the son you were you have, you have been shouting about lọ́yà we need sand Son yẹn sand yẹn gangan ṣé sand yẹn ṣé Wunmi lẹ fẹ́ lẹ fẹ́ fi ọlọ́pàá mú lẹ fẹ́ gbé lọ kóòtù ní àbí Liam because we don't even know we have to know ó ní UK ti dì ó ti delete interview ẹ̀. ṣé òun náà post ẹ̀ tẹ́lẹ̀ ni. ah because ó yẹ kí èèyàn béèrè question pé ẹni tẹ́ fẹ́ gba lọ́ọ̀yà fún yẹn sà ẹ jọ lọ́ọ̀yà tá là ń yìí problem tí mo ní pẹ̀lú ẹ̀yin tẹ́ ń ṣe justice yìí nìyẹn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ you suppose tí ah, èmi á interview máa interview jòsì tí máa interview jòsì aṣubú yakata because you don't ask question for the fact that you said you ask him that excuse me ṣé ọmọ wo ló ti ọmọ wo ń kọ́ ṣé ó bá dúrà sọ̀rọ̀ ṣó bá blessing sọ̀rọ̀ ó ní gbogbo wọn báwọn sọ̀rọ̀ mọ́ yẹn ẹyọ ẹkẹ mọ̀ pé failed father ni wọ́n it's a failure it's a failed father because àwọn gbogbo àwọn mo ẹ wọ́n fi ẹ́ they are not supporting you and to you you believe this is the time you need their support and they're not supporting everybody uh, they are going against you and you you see think àwọn yẹn tó wà lórí social media ẹ ṣe fipò normal ki gbogbo ọmọ yẹn kẹ̀yìn si kó má sọmọ ẹyọ kan tó ń support cost tó ń ṣe kẹ́dẹ̀ máa jókòó kó má sọmọ ẹyọ kan tó support cost tó ń jà fún kí gbogbo yín dẹ̀ máa support nǹkan rú bẹ́ẹ̀ nínú nǹkan bẹ́ẹ̀ ṣé ó wa ò pé ni kí má sọmọ ẹyọ kan ló bì kéèyàn bímọ kó má sọmọ tó support ẹ ìyàwó ẹ̀dà ṣe bó níyàwó sínú ilé where is his wife ìyàwó náà ò lè sọ̀rọ̀ everybody rọra kó jọ wọ́n ti bá wí bá wí kò gbọ́ ẹ̀yin wá accept ẹni tí gbogbo lẹ gbogbo ẹbí ti bá wí tó ti kọ̀ sílẹ̀ ẹni tí gbogbo ẹbí ti kọ̀ sílẹ̀ ẹ̀yin wá pampa rubbish because owó tí wọ́n ń dá yẹn ẹ ń jẹ ń bẹ ṣé ní owó tí wọ́n ń dá ni gbogbo yín fi live torí ẹ̀ ni gbogbo yín ṣe ń support ẹ̀. wọ́n ní Wùnmí ti fún gbogbo èèyàn lówó èyí nìkan ní fámìlì yín ni Wùnmí ò fún lówó wẹ̀yìn nìkan gbogbo ẹbí ni wùmírà wùmírà gbogbo ẹbí just because they are eating from the money they are contributing orí platform yẹn náà láti gbọ́ wọ́n ní pé orí platform eh, eh, islander ni mo ti gbọ́ tó ní pé westo wọ́n nìyẹn ti bẹ̀rẹ̀ ló ń kọ́lé nìbàdàn lórí justice for Mohbad yìí ṣẹ́rí gbogbo àwọn tó sọ pé àwọn sọ́pọ́tà ẹ̀jọ̀sí eh, gbogbo wọn ló ń jẹ ló ń rówó gbogbo wọn ni wọ́n ń rówó it's all about money ee eh. owó yìí ni owó yìí ni this is for Mohbad who buy Mohbad who buy who buy Mohbad ẹ wá ń change ẹ wá ń parọ́ ẹ rí ìwé rẹ ẹ ó lóun ó gbégbá kí fi kàn wá Wùmí gbígbá sábẹ́ bẹ́ẹ̀dì fọkọ ẹ̀ ẹjọ́ ṣé lára justice for Mohbad nìyẹn ẹjọ́ ṣé lára justice for Mohbad nìyẹn Wùmí gbígbá sábẹ́ bẹ́ẹ̀dì ò bá sì ń gbẹ́rẹ́ sáyà ó fi kàn wá ṣé justice for Mohbad nìyẹn everybody kàn jẹ wọn kàn jẹ ni everybody ẹ gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ ọ̀dẹ̀ Kini kan bosman òun náà ń jẹ kíní kan westo òun náà ń jẹ kíní kan kí ló ń polúkọ àwọn yẹn Mr Moses gbogbo ilẹ̀ ń jẹ everybody gbogbo ilẹ̀ ń gbowó owó owó gbogbo ilẹ̀ ń mèkó owó lára justice for Mohbad yìí tẹ̀ ṣe because we don't even know you're not even talking about oh, police You're not even talking about the autopsy. You're not discussing anything. You're not going to the TV station to talk about how to bury the guy. You're not talking about the gbogbobia ceremony You're not even discussing about, okay, oh, see, can you bá that o, nǹkan báyìí kí ló likely láti lè You're not even talking about anything. All you're talking about is money. Come and contribute o. You're looking for justice. Justice for Mohbad. Then what are you doing with the, with the suspects? You are looking for justice for Mohbad. Then what is your relationship between what is the relationship between you and the suspect? Ẹ̀yin tẹ́ ń fẹ́ justice for Mohbad. Ó jẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ èèyàn tó wẹ kankan tó mọ́nà. Ẹ wá justice for Mohbad. Ẹ romance ẹ pamper ẹ protect àwọn suspect. Justice wo lẹ wá dẹ̀? Gbogbo àwọn suspect yìí lọ́rẹ̀ yín. Then what justice are you looking for? Àwọn wo ló ń wò yìí? gbogbo àwọn suspect yìí kò sí èyí tẹ́ lè go against ńbẹ̀ ẹ̀ ń romance wọn ni ó ṣeé ṣe kò ṣeé o ok wọ́n mú suspect bíi márùn àwọn suspect bíi márùn lọ́lọ́ mú north shei um, naamali Sam Larry prime boy spending gbogbo àwọn márààrún tí wọ́n mú yẹn lẹ́ romance ẹjọ́ bo lẹ́tí wá fẹ́ rí justice ṣé mi nìkan wá tì mọ́lé ni gbogbo gbogbo suspect tọ́lọ́pàá mú jáde gbogbo wọn lọ rẹ títí báwo ni ó ṣe máa bá ń rọ̀bà ṣe ọ̀rẹ́ tó dẹ̀ máa ma ní òun wá justice àbí ẹ̀mọ̀ kan tó ń pè ní suspect ni àwọn márùn tí wọ́n tí wọ́n tilẹ̀kùn mọ́ yìí tí wọ́n tì mọ́lẹ̀ kò sí kínú wọn bí ẹyọ kan méjì má ṣẹ̀wọ̀n nínú wọn àwọn lẹ̀ ń so mọ́ tẹ̀ ń sọ tẹ̀ ń dáwó fún kí ni reason tẹ́ fi ń dáwó fún suspect kí ló ṣẹlẹ̀ even prime boy ó jà wọ́n ló jà ṣé ọmọ gidi ló ń jà títì ṣé ọmọ gidi ló máa lọ ń jà ní títì tó bá yẹ kó wọ́n na. èmi náà láwọn ẹ̀gbọ́n mo láwọn àbúrò ọkùnrin náà mi lè sọ bóyá àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi ọmọ ìyá mi ìrògbọ́n jàre mi tí ì rí ibi tó ti náà pè mí rí pé ẹ̀gbọ́n ẹ̀ ń kan rí ṣé ọmọ gidi ló ń jà ni so ẹ mú àwọn ọmọ tí ẹ mú irú ẹ kí ló máa ń prime boy yẹn ẹ wá lọ so mọ́ wọn ẹ ń dáwó ẹ fún grandma lówó fún grandma spending eh, fún fún mama mama spending fẹ́ gbọ́n spending kí ló tẹ̀ ẹ fún àwọn suspect lówó tẹ́ wá ń sọ suspect di millionaire ẹ sọ àwọn suspect di millionaire lórí ọ̀rọ̀ pé àwọn justice for Mohbad So now when you are pampering the suspects, who, what justice, where are you looking for justice? Ibola, la ma wá justice lọ, gogo. Ibola la máa wá wọn lọ ibo la justice lo? ẹ wo bí ẹ wo bí jèsì ṣe ń sọ̀rọ̀ we are not going to bury ṣe gbádùn ṣá jòsì jòsì ṣe wa okay. ṣe gbádùn ṣá and we are not going to bury until we get uh, eh, DNA uh, as long as it take it's longing kinikan DNA and the placenta and the and the kinikan if you are not okay with the with the results my people the whole world is looking they will support you will help you to look for to take kinikan láti lọ ṣe DNA àbí kinikan tẹ́lẹ̀ fẹ́ ṣe Eh? And you and you nìkan in the torí pé àwọn èèyàn ń wò yìí Eh, Oluomeji in private, the autopsy will do the private one. Which private one? are you okay ṣáwọn tó ń tẹ̀lé yín ṣé wọ́n gbádùn ṣáwọn tó ń tẹ̀lé yín ṣé wọ́n mọ nǹkan tó ń pè ṣé inú gbóná wà ní àwọn tó tẹ̀lé ṣé wọ́n sick ni ṣé brain wọn brain wọn ṣe brain wọn ṣe kú tó ni àwọn tó ń tẹ̀lé yín. because mi ò get ẹ ẹ wọ ọmọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ jáde ṣé ó ti show pa àwọn ẹ̀jẹ̀ ìlagídí náà ó ti show pa àwọn tó ti ẹ̀ tẹ̀lé yóò lè jókòó because èmi bá jẹ́ westo yẹn máa pè yín jókòó gbogbo àwọn interview olórí burúkú yẹn máa ti sọ fún yín pé you cannot get it. ògbè tẹ number one gbogbo nǹkan tẹ̀ lè rí lẹ̀ béèrè you are asking for DNA you cannot get it I'm telling you hundred percent you can't get it anywhere I'm telling you you cannot get DNA anywhere you are Oh, you are asked to go and do DNA. Have you done your own? No. Then why are you looking for DNA? You refuse to do the DNA for Mohbad too. Go and do the DNA for Mohbad. And you, like, um, Wunmi was asking you for the DNA. Yes, everybody, you have, the bá right láti béèrè DNA lọ́wọ́ Wunmi. Wunmi to have every right to ask you for the DNA of Mohbad. We want to know if you're the real father of Mohbad. Then, ẹ máa wá justify ara yín pé, eh, ba ló ṣe ní jẹ́ bàbá, báwo ló ṣe ní jẹ́ Wunmi. Lobi, Lobi le. bí ilé yẹn tó báwo ló ṣe ní jẹ́ we just want to know if you're the real father of Mohbad because he doesn't take anything from you kò doesn't have anything kò ní nǹkan kan tó fi jọ yín rárá gbogbo ìwà Mohbad kọ́ lẹ̀ ń wò kò even facially physically kò look kò look like you so we want to know the real father of that Mohbad you have everything lọ́dọ̀ yìí tẹ́lẹ̀ fi ṣe DNA Mohbad ó ti kú lóòótọ́ go and do the DNA with Mohbad when the result is out we know then we, we will be able to talk to Wunmi to do the DNA you are requesting for the DNA Wunmi is requesting for the DNA go and do the DNA of Mohbad then when you do the DNA of Mohbad tí result DNA bá jáde tó bá come out pé ẹ̀yin lẹ bí Mohbad then we will now like okay maybe Let us see if you have right to ask for the DNA from there for from Wumi. Because at the moment now, we don't even know who you are to Mohbad. Ah, Mohbad Anybody can be any name. Yes, Mohbad is Saloba. Liam is Saloba too. Anybody ló Joruko, jorúkọ ah Two can play the game. So why did you refuse to do the DNA now? because you have everything ṣebí kẹ́yìn náà kọ́ lọ síbẹ̀ ni go and give them the sample go and do the DNA too now do the DNA why are you running away from DNA and nǹkan tí you ò lè gbà lẹ́fín you are running away from DNA and you want to repose DNA on Wunmi She wọ́n lo ẹ̀yin lẹ́bí Wunmi lẹ́bí kìíní ni because you're standing you're thinking that why Wunmi be asking you for the DNA of your son then why would you be asking Wunmi for the DNA of, uh, of our own son too ìwọ kọ́ be ìwọ kọ́ lo father ìwọ kọ́ lo mother then why are you asking for the DNA the same thing the same right you have as bàbá ọkọ lòun náà ní àti ìyàwó ọmọ láti béèrè fún DNA because kò mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ lọ ṣe DNA if you really want the DNA we are waiting for you until you do the DNA of your son too tẹ́ bá ṣe DNA yẹn a fẹ́ máa gòmágò tí DNA bá ti jáde ẹ̀hẹ́n àá ṣẹ̀ṣẹ̀ máa bá yín bá ohun mi sọ̀rọ̀ tó bá fẹ́ ṣe nígbà ẹ̀ ṣe ti gbọ́ sáà ẹ lọ ṣe dna ẹ̀yin náà yé tàdí mẹ́yìn gbogbo ẹjọ́ tẹ̀ ń rò káàkiri yìí ẹ kàn máa rò kú ni pé Wunmi ń bọ̀ tá a wá bá yín sọ̀rọ̀ ọlọ́run irọ́ ni Wunmi is not coming out to talk to you if you like you can go be aja. if you, you can if you like o le dori kodo. if you like o le ko o le lọ rí mọ́gìrì Wunmi is not coming out to defend to debunk anything whatever you like say gbogbo pé ah ó ti ń gba gbogbo ẹ̀ ṣíṣe kíní kan ó ti ń parọ́ mọ́ Wunmi let let him go ahead ọba irọ́ tó bá wù yín ẹ pamọ́ wù mí we careless about that it's only the bully we are not going to allow if you come on live Mr. Loba to bully Wunmi you will not do that Nigeria lẹ́wà tẹ́ bá bọ́ sórí social media yìí tẹ́ bá wá bú Wunmi bẹ́ ṣe àwọn nǹkan tẹ́ rán speaker yín tẹ́ bá wá bú Wunmi they, they will pick you up àwọn speaker yín náà they will not go unpunished So Wunmi is not going to talk to you. Ẹjọ́ wà court Abini police station. The justice is there. The case, the, you, all of you are still under investigation. So ẹ má Tori pé bóyá I am ṣe ń ba bọ̀ yìí àyà mo ti page for me? rí tírètì ṣe rí wọ́n ṣe máa ṣí péjì fún yín ẹ wò wọ́n á gbé yín sílẹ̀ báyìí wọ́n á fún yín lẹ́gbàndì ẹ̀yin ò ń ṣe èèyàn tó máa gbé lọ kóòtù wọ́n á nà ìdí yín abẹ́ ẹ̀yin ò ń ṣe pé ọyàn fẹ́ gbé yín lọ kóòtù kò sí àwọn ọkọ tó fẹ́ gbé yín lọ kóòtù náà wọ́n á mú ìdí yín báyìí wọ́n á nà bẹ́ ṣe lẹlẹyẹ wọ́n ò fi nǹkan jó yín lẹ́nu wọ́n á mú ìdí yín wọ́n á nà báyìí ìdí yín á yẹ̀jẹ̀ torí ẹ̀yin náà lè rò pé bí ah àwọn speaker yín ṣe ṣó wọn ti ṣe kankan fún wọn eh, ẹ̀yin náà because mo ní ìmẹ̀yẹ tẹ̀lẹ̀ my followers my follower my follower you will know you have no follower by the time you start start because ẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dárúkọ wùmí wùmí wùmí lé ní ìsìn mo ti rí pé ẹ ti bẹ̀rẹ̀ ẹ fẹ́ di búlì ìsàlọ́ba ẹ fẹ́ di búlì jòsí wọ́n fẹ́ sọ yín di búlì gbogbo ṣẹ́rí gbogbo interview tó ṣe fún yín ẹ̀wọ̀n ẹ̀pù yín o nǹkan tó máa jẹ ṣẹ́rí gbogbo àtúnṣe tó sọ̀rọ̀ àdìyàn nǹkan tó fẹ́ jẹ lọ́wọ́ nǹkan tó fẹ́ jẹ òun ni wọ́n wá wọn help yín wọn like ọmọ yín torí pọ́n rí pẹ́yìn náà like ọmọ yín so torí ẹ̀nà àwọn náà ṣe ń ṣe nǹkan tó ń ṣe nǹkan tó àwọn fẹ́ jẹ gbogbo ẹ̀ ń gbọ̀n sílẹ̀ wọ́n ń jẹ gbogbo àwọn tó ń support yẹn wọ́n ń jẹ wọ́n ń gbowó lórí tiktok wọ́n ń gbowó lórí facebook wọ́n gba stars they are making money kò sí gbogbo wọn àtàlẹ́làndà everybody they are making money on you they are making money on you torí ẹ̀ lọ ṣe ń ṣe wọ́n mọ̀ pé irọ́ lẹ̀ ń pa wọ́n mọ̀ pé kò sóòótọ́ lẹ́nu yín bọ̀ wọ́n mèkó owó lára yín náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìmí tí ò gbowó lórí social media wọ́n send owó sí lẹ́yìn pé kó gbà ah ẹ lọ fi gbádùn ẹ lọ fi jẹun thank you for the good job wọ́n ń fún wọn lówó wọ́n fowó gbó orúkọ ọmọ yín lọ́nà fi ń dá fún spending because kò sí nǹkan tó ń jẹ́ spending so torí bí mo ṣe ń rí yín tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ mú fóònù dání tẹ̀ ń sọ̀rọ̀ my follower ah wọ́n ti sọ fún yín pé ẹni follower pé ẹ̀yin náà lè ṣe show ẹ wá ṣe show wọ́n á nà di ẹ ṣe fẹ́ẹ́ ní ẹríyàn lẹ́nu gate àyà yín jà wọ́n á nà ìdí ìdí yín á máa yọ ẹ̀jẹ̀ ni wọ́n á nà ìdí ìdí yín á yọ ẹ̀jẹ̀ torí gbogbo ládàradà tẹ̀ ń ṣe yẹn kò sí ààyè búlì kankan ẹ má ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o ṣe rí gbogbo eléyìí tẹ̀ ń sọ pé wọ́n náà ẹ̀ ń rìkọ́dù ẹ̀ yẹn kò sí ètò kan anybody kò sí ètò kọ anybody tẹ bá bọ́ta tẹ bá sọ̀rọ̀ ẹ má ṣàdárúkọ lèyàn kó tẹ bá sọ̀rọ̀ tẹ bá búlì àm tẹ bá ṣe mú mi á pè yàn á fún yín lépè kò ń sọ̀rọ̀ kó pè yín kó fún yín lépè lásán ee ọmọládé lèmi thanks for the stars jàre kò ń ṣe ọ̀rọ̀ kó fún yín lépè lásán wọ́n á drag yín wọ́n á faṣọ yín yá ní títì ẹ má wàá sọ̀rọ̀ lèyàn o ẹ ra fi ọmọ yẹn kékeré yẹn lẹ̀ jẹ́jẹ́ bó ṣe rọra wà Emma, Emma, Pelale. ni when the was born you don't you say you don't know him ọmọ tí wọ́n ní wọ́n bí yẹn lẹ máa ń sọ lẹ máa ń pè ọmọ tí wọ́n ní wọ́n bí yẹn bẹ ṣe máa please don't mention Liam name again leave him alone leave him alone leave him alone Emma, má dárúkọ Liam when Liam was born they called me please maybe they have taken the the the kini to the old ẹ filẹ ọba gbé ọba gbé placenta lọ fẹni tó ní ẹ filẹ kí lẹ́yìn ní tẹ́ fẹ́ fún Liam gan-an ń béèrè díẹ̀ ni aṣá ní nǹkan tẹ́ ẹ fi sílẹ̀ aṣá ní o nǹkan tí Liam fẹ́ bá lọ́wọ́ yín ṣé ìwà burúkú tẹ́ wù yìí ni Liam á bá lọ́wọ́ yín ṣé ìwà ẹ̀yin tẹ́ ẹ ní kankan ẹ lówó ẹ ní ìwà rere ẹ ní àlàáfíà ẹ ní kan gidi tọ́mọ lè bá lọ́wọ́ yín kò sí nǹkan kan tí ọmọ lè sọ pé yes bàbá bàbá bàbá mi rè ẹ lówó ẹ níwà ẹ lórí ìyàwó ẹ lórí ìyàwó ẹ kàn fẹ́ lè gbélé lẹ́ẹ̀ni ẹ lórí ọkọ ẹ ní kankan ẹ lórí ìyàwó ẹ ní kankan èyí náà ni èèyàn máa sọ pé èèyàn kí nìyàn fẹ́ rí lára yín tí èèyàn fẹ́ múlẹ̀ tí èèyàn máa sọ pé òun ẹ̀yìn yìí náà ni bàbá bàbá ẹ wo bẹ ṣe ń ṣe játijàti gbogbo àwọn ọmọ sá fún yín ẹ ń dojú tẹ bí gbogbo àwọn ọmọ tẹ bí wọn sá fún yín ìyẹn ò tí ì tó sọ fún yín pé nǹkan ti ṣe yín ọmọládé láyọ̀ ṣẹwàá òkè mà ẹ ṣe gan ṣé yóò tí yóò tí tó máa sọ fún yín pé nǹkan ti ṣẹlẹ̀ sí yín àtọmọ obìnrin tó dẹ̀ ń gbé ẹ ń gbé fọ́tò blessing blessing love yín lóòótọ́ pọ̀ ẹ̀yin náà lẹ sọ tí sọ lé ní ẹni blessing kiri kò sí èèyàn kankan tó love yín mọ́ ẹ̀yin àná ìyàwó yàn ẹ̀yin àná ìyàwó yàn gbogbo èèyàn lọ ti yé tì í pa ọmọ kú àdúrà gan ò bá yín sọ̀rọ̀ látijọ́ tí bọ̀bọ̀ yẹn ti kú tó ti mọ̀ pé wàhálà yín ti pọ̀ jù má débi irú ẹ ti fẹ́ débi yẹn rú tipẹ́ yàmàyàmá tẹ̀ ń ṣe ti pọ̀ jù ẹ rí yóò bá yín àwọn tó interview yín yẹn gan wọ́n rí ibi tẹ́tí kan ń gùn báyìí bí wèrè yàtọ̀ westo tó ń sọ̀ràǹdì o táwọn yẹn máa jẹ lọ ń wá kò sí ètò rí pé ní gbogbo wọn ni ní gbogbo àwọn yẹn nà. thanks for the stars nǹkan bí tó ìjọ wo náà ti ríru kéèsì báyìí rí ọ́sílà máa rí nǹkan jẹ́ńbẹ̀ máa rí nǹkan jẹ́ńbẹ̀ gbogbo àwọn moses yẹn everybody fi ṣẹ́ ẹ̀lẹ́ wọn àtẹ̀bàtì yìí wọn wá jókòó tí wọn ń sọ ráǹdì yìí wọn ń rálé ráǹdì ẹ wá ń ṣe rádaràda ẹ ṣe rádaràda èlò lọ fẹ́ fún yín àwọn yẹn ò lówó tó fẹ́ fún yín wọn fẹ́ ni gbogbo owó tó ń dá lórí platform mélòó ti kó fún yín bẹ́ẹ̀ àbí mẹ́rin lọ́sí kó fún yín bẹ̀ because ó yẹ káwọn èèyàn béèrè lọ́wọ́ yín pé ah dádì sáà tàtẹ̀ náà wà kí la fẹ́ fi ṣe gangan because speaker yín ó sọ ó ní pé ah ok ṣe bí wọ́n lè fún wọn ní lọ́ọ̀yà ní kínní government lawyer wà fún corona inquest and corona inquest dà ní January just sọ fún yín pọ́fẹ́ sit wọ́n lè decide láti má sit mọ́ wọ́n lè hand there síbẹ̀ àbẹ́ ẹ̀mọ́ ni kóra yín pẹ̀sẹ̀ lè má gbọ́ mọ́ because kò necessary àwọn ló nídẹ̀ wọn nídẹ̀ fún yín investigation ló máa lò fẹ́yìn wọn nídìí corona fún yín sẹ́ gbogbo corona yẹn hmm, need nídẹ̀ fún yín àti pé wọ́n ti rí yín tán wọ́n ti wò pé ẹ̀wọ́ tẹ̀ so corona inquest yẹn it's not for you mo ti sọ fún yín several times àwọn ló nídẹ̀ fúnra wọn so they might decide not to do any corona inquest again you might not even hear anything about it again because kò wọ́ tẹ̀ as far as i'm concerned kò need kò sí reason in the first place kò sí investigation What this is a very straightforward case kò sí nǹkan kan tó wà very straightforward case kò complicated rárá it's a very straightforward èmi tí mò wo igan mo mọ nǹkan tó lè rí nínú autopsy láì sibe. èmi tí mò ń gbọ́ tí mo àtàwọn atajọ́ ń wo igan most of us gan la mọ ẹni tó jẹ̀bi àti rí ẹni tó jẹ̀bi àti rí kò sí nǹkan mọ́ kò ní ìdíkà máa wá nǹkan kiri spíkà yín náà sọ lánàá náà ó ní nǹkan báyìí ló máa bá nínú autopsy gbàtẹ́ tí mo nǹkan tó máa bá nínú autopsy ẹni pé ó wà straight forward case tó wà straight forward ni ó ní lẹ́kọ̀ọ́ fi ń that's all kò sí nǹkan kan ẹ uber mobile tẹ́sán kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àti gbogbo nǹkan tó ṣe àti mọ nǹkan tó ṣe ẹ wá pariwo ìyẹn wá sọ pé nọ́ọ̀sì yẹn ọ̀hún mi ló prescribe ṣé wùn mí jẹ́ medical doctor ni ṣé wùn mí jẹ́ medical doctor tí nọ́ọ̀sì tó fi ń work under her instruction ṣé medical doctor ni wùn mí ni. wọ́n ní pé ẹ ẹ dátọ́ mọ bàbá tó dátọ́ mọ single-handedly raise this boy raise who you did not raise anybody. I raise your coco. there's no way you can raise your children tí wọ́n marry rí bẹ́ẹ̀ kí ló dẹ̀ fà á tí ẹ̀ rí wọn raise ọ̀rọ̀ obìnrin yìí ni ìyàwó lẹ́ni ìyàwó lọ́la ìyàwó lẹ́ni ìyàwó lọ́la ìyàwó lẹ́ni lẹ ṣe wà ń bẹ̀ yẹn sìn ẹ tún ti ń ro bẹ ṣe fẹ́ fẹ́ mi lórí ọ̀rọ̀ àwọn my followers my followers ìyàwó lẹ́ni ìyàwó lọ́la ni ẹ wá fẹ́ ṣe níbi tẹ́ ẹ̀ ṣe jẹ sí gbogbo nǹkan gbogbo owó tẹ́ ẹ̀ ń gbà lọ social media yìí ẹ ẹ ẹ deserve ẹ kò sí nǹkan tẹ́ ẹ ṣe ẹ ní ìyá Mohbad fọmọlẹ the same thing lẹjọ ṣe because àwọn ọmọ yẹn gan yín gan ti dà wọn sí títì tipẹ́ ẹ ẹ mọ iye ibi tán náà sùn sí kiri Ọlọ́run ló kàn níyẹn máa máa kọrin nínà kò sí nǹkan kan tí ẹ ṣe fáwọn ọmọ náà kò sí nǹkan kan ọmọ tó ti bọ́ sórí títì láti kiri láti sixteen yẹn tó ti rìn kiri títì ìyẹn lẹ sọ pé you raise ó ń takóló ṣebí gbogbo gbogbo kápítà tẹjọ ń ṣe tẹsán pẹ̀yìn àti Mohbad jọ ṣe kápítà ṣebí torí ẹ fẹ́ gba ẹ fẹ́ gbọmọṣẹ́ lẹ ṣe ń lò ẹ fẹ́ gbọmọṣẹ́ lẹ ń lò bọ̀bọ̀ yẹn náà mú wọn lẹ́rú bẹ́ ṣe mú lẹ́rú òun náà lẹ ṣe ń ṣe fún wọn gbà tán dàgbà yìí ẹ fẹ́ ẹ fẹ́ máa sìn kú ẹ láìkí kẹ múyàn lẹ́rú òun lẹ ṣe lo Mohbad tẹ tó jẹ́ kó bá yín ṣe kápítà yẹn òun náà lẹ ṣe ń ṣe yìí ẹ àwọn èèyàn lẹ́rú ẹ mú Mohbad lọ lẹ́rú ẹ máa wà nílé bí àpàlọ́ ẹ máa máa pọ̀ ọmọ yín ni ẹ ló Mohbad give send money send money nǹkan tọmọdé ò ní lẹ máa máa bè lọ́wọ́ ẹ̀ tẹ bá bèè five hundred lọ́wọ́ ọmọ yẹn ẹ mọ̀ bí one hundred ló ní àwọn ìyá àti bàbá tèmi rí tẹ bá fún bàbá yín tẹ bá ra bread lásán tó bá ra bread lásán fún dáàdì ẹ dáàdì ẹ á tún fún ẹ á ẹ lówó bọ́ọ̀sì ni at the end of the day owó tuntun máa gbà lọ́wọ́ pọ́psì ẹ á tún ju owó bread lọ èmi ti broke nílò òyìnbó yìí rí tí mo gbowó láti nàìjà tí dáàdi mi ń sẹ̀ǹdó tó ń sẹ̀ǹdó láti nàìjíríà ni bàbá mi jẹ lára mi kó fi kú èmi ni mo jẹ èrè wọn wọn kí ló fẹ́ jẹ lára mi kèsì kí ló fẹ́ jẹ lára mi ilé wọn ni mo gbé dàgbà náà wọn ọdẹ gbélé tèmi rí so kí ló ṣẹlẹ̀ so kí ni nǹkan tẹ̀yin ṣe fáwọn ọmọ nothing ilé tẹ́ ń gbé ọmọ ló kọ fún yín kí lẹ ṣe fáwọn ọmọ yín nothing kò sí nǹkan tẹ́ ṣe nà so irú bàbá tó ń sẹ́ndí náírà sí pounds fún mi tó ń sẹ́ndí náírà sí pounds fún mi yẹn tó ń sẹ́ndí náírà sí pounds fún mi yẹn ẹjọ́ máa yẹ kí yẹn wá ya wèrè kó sọ pé dandandandan ọkọ tó ń fẹ́ mi àfi kó ṣe báyìí àfi kó ṣe báyìí man èèyàn tí mi send owó sí tó ń send náírà tó ń send pounds tó ń send náírà sí pounds tó ń ṣe náírà sí pounds fún mi nǹkan tí mo ṣe fún wọn dà láti bàbá yẹn tún kó mà tún fogún sílẹ̀ mà ni èmi ò máa fún mi máa ṣe kọ́kọ́ fún wọn ìyẹn lẹ́yìn ya wèrè tẹ́ ń sọ mo tọ́mọ mo tọ́mọ mo tọ́mọ kí lẹ ṣe kí nìkan tẹ́ ṣe fọ́mọ kí lẹ kí lẹ sọ wọ́n dà ilé tẹ́ kó fún wọn dà ọmọ sùn títì ni mo ṣe wáyé mi ìgbélé ọ̀rẹ́ rí mi ìgbélé fámìlì rí mi igbele ẹ̀gbọ́n mọ́mì rí mi igbele ẹ̀gbọ́n dádì rí mi igbele èèyàn kankan rí mi igbele ẹ̀gbọ́n èèyàn kan àbúrò dádì mi ò mi ní mi experience ẹ̀ kí wọ́n gbé lọ́dọ̀ àbúrò dádì ẹ̀ ẹ̀gbọ́n dádì ẹ̀ kini kíní kan mi ìgbélé onílé rí kí ni nǹkan tẹ́yìn ṣe àwọn ọmọ yín gbogbo bí náà sùn sí kiri fi dàgbà wọ́n sùn kiri ìgbà kan ló ń prime boy ìgbà kan ló ń gbébì kan àwọn ọmọ tẹ́yìn sọ pé ẹ̀tọ́ nìyẹn tẹ́yìn níyàwó káàkiri káàkiri káàkiri ìgbà tí ìyá mi kú ìyá mi kú eighteen years abi eighteen seventeen years ni ìyá mi fi kú tí bàbá mi ò gbéyàwó mi nà tó bá jẹ́ pé ìyẹn ti gbéyàwó mi sílé tí ò dẹ̀ sóbìnrin kankan mọ́ tó dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ pàwa nìkan lọ ń rí ní gbogbo ìgbà wọ́n kọ́ ẹgbẹ́ ọmọ mẹ́ta mo obìnrin ọmọ tẹ́ ẹ̀ lè tọ́ ẹ gbà wọ́n nítorí mo lágídí náà ni nítorí mo ní agídí ẹ gba ọmọ tẹ́ mọ̀ pé ẹ̀ lówó fi tọ́ lọ́wọ́ obìnrin lé obìnrin síta torí pé ẹ fẹ́ gbóbìnrin mi sílé lẹ ṣe léyà Mohbad o gbogbo ilé ìtọ́sọ pé wọ́n yà lè yẹ kó sí nǹkan tó jọbẹ̀ kó sí proof fún irọ́ lẹ̀ ń pa tẹ bá tún fẹ́ fẹ́ yàwó mi ìsìn eléyìí tó tún wà lé yẹn máa tún parọ́ mọ́ ni ẹ ṣe ń ṣe nìyẹn ẹ parọ́ mọ́ lè tẹ bá tún fẹ́ fẹ́ lomi ẹ tún parọ́ mọ́ lomi torí pé kí ni ìranu wà lójú yín ṣìnà ó wà lójú yín ṣìnà ẹ ń ṣọkùnrin kankan tó ní integrity ẹ ń ṣọkùnrin kankan tó lè pọ ọmọdé báwo lobìnrin tóbìnrin bá kọ̀ yín lẹ̀ tó kọ́ ọmọ sílẹ̀ kò sí reason tẹ́ fi ń kọ́ wọn ọmọ yẹn tẹ́ ẹ fẹ́ yàwó ilé tí ó lé wọn dànù tẹ́ ẹ fẹ́ lómi ìgbà wo lẹ look after àwọn ọmọ ìgbà wo lẹ train wọn ẹ sọ fún mi náà ìgbà wo lẹ train àwọn ọmọ ẹ wá pariwo kiri wọn tọ́jú ọmọ it was me àní kí lẹ ṣe àbí ẹ mọ̀ báwọn èèyàn ṣe ń look after ọmọ wọn ni ẹ mọ̀ ni kí nìkan tẹ́ ẹ ṣe ẹ wá ń sọ pé ẹ ṣe kápẹ́ńtà nígbà tẹ́ ṣe kápẹ́ńtà kí lẹ fi rán wọn lọ skul ọmọ mẹ́ta tẹ́ ẹ gbà yẹn kí ló tẹ́ lè rán ọmọ yẹn lọ skul tí ẹ bá pé àwọn okun kọ́ tó bá pé màmá wọn okun kọ́ àwọn míì wà tí àwọn ti kú tọ́kọ́ mọ́lẹ̀ àwọn míì wà tí ìyá ti kú tọ́kọ́ mọ́lẹ̀ fún bàbá tí bàbá look after àwọn ọmọ ẹ wá sí party? olórí burúkú kiri dàtọ́ dọ́dọ̀ amsat lọ́jọ́ sí ó bí ẹ sọ pé sometimes nígbà míì máa pọn ọmọ yẹn sẹ́yìn ó wá béèrè question kan lọ́wọ́ yín ó ní ẹ̀ ń pọn ọmọ sẹ́yìn lọ́mọ ọdún mélòó lọ́mọ yẹn ọmọ tẹ́ ẹ sọ pé ọmọ ọdún méje ló wà nígbà tí ìyá ẹ lọ lẹ̀ ń pọn sẹ́yìn ṣé yóò máa pọn ọmọ ọdún méje sẹ́yìn ẹ ṣàn wá sympathy ìgbà tí àwọn àwa sọ pé ẹ máa pọn sẹ́yìn kí ló ń ṣe tẹ́ fi ń pọn sẹ́yìn ó ní àkọ́ máa fi ń ṣeré àmọ́ wá ti sick because ẹ ń wá sympathy kọ́ lè sọ pé bàbá dá ṣe wàá ṣe wàhálà wàhálà wo lẹ ṣe wàhálà wo lẹ ṣe táwọn ọkùnrin mi ò ṣe wàhálà wo lẹ ṣe tí gbogbo àwọn ọkùnrin ò ṣe wàhálà wo lẹ ṣe àwọn táwa nílò òyìnbó tá a lẹ́bí tá a lára yìí kọ́ ṣé pé a lẹ́bí èmi àtọkọ mi èmi àtọkọ mi látijọ́ tí mo ti ń bímọ nílùú òyìnbó yìí mi ì tí ì gbé ọmọ lọ lé máìndàrí mi ì tí ì gbé ọmọ lọ sílé máìndàrí èyí wálẹ̀ ìṣe wàhálà wàhálà ó lẹ́ṣe ti máa ń lọ ibiṣẹ́ ti máa ń ṣe dé ọkọ̀ àṣẹ náà a máa ń gbọ́mọ pàdé ra wa ní train station ni ti máa ti drop àgbà kọ́kọ́rọ́ mọ́tò máa káwọn ọmọ sínú car seat máa máa drive bọ́ lé wọn máa wà míṣẹ́ tí bá ṣe ń ṣe nìyẹn mi tí up to today kò sí mi tí gbọ́mọ lọ sílé máa ń dàrí látijọ́ tí mo ti ń bímọ nílò òyìnbó tí ò sẹ́bí nígbà tí mo bímọ for the first time èmi bí mo ti mo máa ń wẹ fún bébì mi ọkọ mi á dìímú lẹ́sẹ̀ máa dìímú lórí ọmọ yẹn dẹ̀ ń yọ̀ mí mọ bí mo ṣe fẹ́ ṣe à ń gba mú ni à ń lé mú à ń ṣe bó ṣe wùn wá ni títọ́ fi dàgbà ẹ wá ń sọ pé ẹjẹ kí lẹ̀ ń ṣe gangan ní nàìjíríà tí gbogbo àwọn èèyàn tó yẹ pé wàá fọmọ sílẹ̀ fún nébọ̀ wàá fọmọ sílẹ̀ ẹ wàá fọmọ sílẹ̀ nébọ̀ ẹ mọ nǹkan tó ń pè ní kọ́yìn ọtọ́mọ nílò òyìnbó ni ẹ mọ bó ṣe rí ni àbẹ́nu single mother wà mí báyìí tí wọ́n tí wọ́n give up kárí àwọn torí pé ọmọ tí bàbá ti sá lọ yẹn lẹ́ ń pọ́nlé àwọn obìnrin tó wá ń tọ́mọ tí bàbá tí bàbá ò look after ọmọ tó ti sọ tó ti fà wọn mọ́lẹ̀ single mother of four or five tó wà nílò ìtọ́ wà everywhere tó ń jẹ́ pé wọ́n dá tọ́mọ wọn kọ́ ẹjọ́ ṣáwọn ọmọ yẹn pàpà wọn pàpà wá bàbá wọn lọ ni tẹ́yìn wá sọ pé tọ́mọ kan ọmọ yẹn ìyá ò gbọ́dọ̀ lọ ìyá ò gbọ́dọ̀ kí mọ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ tọ́ lára wọn kí ló dàṣọ́ di medical doctor ni ẹ tọ́ ọmọ ọmọ fa gbó kiri títì yẹn lẹ fọn lẹ sọ pé ẹ eh, i look after them You look after your children. I go. mu tó ọ̀n mu You are, you are proud of saying you, you look after them. You're, you're still proud of saying, I look after my children. I sing constantly. this. Um, you, you single to raise a child. Eh, eh, you single to raise children. Tí go. fún gbó, Abi, I mu mu kú mu àbí àbẹ́tìgbà wípé ọmọ yín lòun ṣe yahoo ni ṣọmọ gidi ló yahoo àbáwò lábúrò ilé ni àlẹ́gbọ̀n ọkùnrin ọmọ gidi ló ṣe yahoo ọmọ gidi ló ṣe yahoo ni. gba tí mo ń sì tèmi kú last month wa eight years old ni eight years old eight eight eight years old ni nígbà tí mọ́mísí wá kú. mọ́mí mi ò tó èjì tí màmá mi kú last born wa eight years old ló wà òun náà ló wà nílé ọkọ ẹ ó wà ń lo òyìnbó báyìí ó wà nílé ọkọ ó wà pẹ̀lú àwọn ọmọ ẹ ẹ wá jókòó síbẹ̀ ẹ sọ ìsọmọ ẹrẹ ìsọmọ ó ń mugbó ó ṣe yahoo ó ń jẹ jìbìtì ẹ wá ń pariwo kinní kan ó mà yẹ kí bàbá tàwa gbágo mà nìkẹ́ ó yẹ kí bàbá tèmi kó gbé kó gbé kiri microphone ọmọ mẹ́ta ń fọ ọmọ mẹ́ta sílẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ gbọmọ ẹ fẹ́ tọ́ wọn lẹ́ṣẹ̀ gbà wọ́n nà níbi kẹ́ máa wùwà jàgídíjàgan bí ọmọ gáràjì bi ọmọ ọ̀tá yìí ni because ẹni tó bá ti ní láti mọ̀ pé ọmọ gáràjì ni ibẹ̀ ṣe ṣe agídí ẹ lè gbọ́nà síyàn kọ̀ọ̀kan lẹ́nu ẹ ṣe bí ọmọ gáràjì bí ọmọ ọ̀tá kíní kan kíní kan ẹ wá fẹ́ máa pọ́ọ̀ṣì ọmọ gáràjì ṣọmọ gáràjì kan nìyí ni tẹ́lẹ̀ gbọ́ràn síyàn kọ̀kọ̀ lẹ́nu tẹ́ ẹ̀ ní tìjú tí èèyàn bá ti wà tó bá ti sọ̀tì jù nù kò sí èèyàn lára ẹ̀ mọ́ ẹ ní tìjú fún anybody you cannot even respect your children tí èèyàn bá ti dàgbà èèyàn máa bẹ èèyàn máa respect àwọn ọmọ mi àwọn ọmọ yìí tí èèyàn sọ nǹkan tó máa ṣe fún yìí tó bá ti tó stage kan wá sọ nǹkan tó máa ṣe fún ẹ wá sit down kí ló ń ṣe yín tẹ́ ẹ ṣe yánmayánmá tẹ́ ẹ sọ pé ẹ̀yẹ̀yẹ̀ tẹ́ ọ̀rọ̀ òṣì tẹ́ ẹ sọ yẹn is too much go and sit down ojú yín ojú ń tìyàn fún yín in fact mi ìlú ìlú èrè táwọn kan bá máa sọ sí ah what happened to him what happened he should shut up because you are saying that doesn't mean it's going to happen to anybody and if it happen to anyone bọ́lá òun ṣe kọ̀ọ̀kan ló ṣe máa rí nothing will change i don't believe in saying god will do god go forget it your future is in your hand whatever you do you get gbogbo ẹ eh, ah what happened to gẹ́gẹ́ kan face the reality mo believe nínú reality mi ò sọ̀rọ̀ ah god we do that god we do that èmi ò pẹ̀lú àwọn tí oh, god suppress to to suppress because kò ní meaning bẹ́ẹ̀ ṣe máa sọ god to yín máa bàjẹ́ nìyẹn there is nothing like that face face it your life is here be straightforward ẹ jókòó E ẹ máa ṣe yámayàmá what happened to him what happened to me what happened ṣé mi ò ní rèé sọmọ màá tọ́ ọmọ tó máa ni ẹ wá sọ pé what happened to me what happened to me what happened to you kí ni bàbá Mohbad ṣe bàbá Mohbad fẹ́yàwó kiri ẹ̀ ń sọ kí wọ́n happen to me wọ́n happen to yàn bàbá tí ò lè tọmọ tán kọ́ mọ́lẹ̀ fún ẹ̀yin lẹ já àwọn ọmọ gbà èyí tó tún mú lọ ẹ lọ gba gbogbo wọn ni because agídí orí burúkú lẹ̀ ń ṣe ẹ bí lè pe gbogbo nǹkan tẹ bá fẹ́ ẹ máa get ẹ tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó àwọn ọmọ yín ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ fún ẹ̀yin lẹ fún Mohbad hypertension ẹ̀yin ni josi ẹ̀yin lẹ fún Mohbad hypertension age of twenty something kọmọ twenty four yẹ wà kó ti lápá tẹ́ńṣọ̀n èyí lè fún lápá tẹ́ńṣọ̀n ìwàhálà yìí wàhálà tó ń gbọ́ family? fámìlì yìí ó ti pọ̀ jù wàhálà tẹ́ ẹ̀ fún ẹbí yìí ó ti pọ̀ jù ẹnu wọn ti fẹ́ bọ́ in fact gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe surprise wọn àwa ló ń surprise because it is expected they know you're going to do it wọ́n kọ́ tẹ́ ń ṣe yóò jà wọn lẹ́nu ẹni pé ìyá Mohbad náà sọ lọ́dẹ ó ní kò jọun lójú àwọn ará àta tó rí ẹ náà ń gbọ́n pé ó ti rí nǹkan tó ti ń ti pẹ́ ni ẹ̀mí èèyàn ẹ̀mí wọn ti fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọkùnrin olórí burúkú bó báyàwó ẹ̀sùn wá sọ́ǹtà bó fọwọ́ pàyàwó lára wàá tún sọ́ǹtà iru ọkùnrin òṣìwò nìyẹn bó báyàwó ẹ bó fọwọ́ pàyàwó ẹ lára wàá sọ fẹ́ lómi bó bó tó sì yàwó ẹ wàá sọ fẹ́ lómi bó bẹ ẹnu yìí kọ́ fi tẹnotéèpù kọ́ bá yín fi lẹ̀ ẹ ń ṣe játijàti gbogbo interview tẹ̀ ń gbà ẹ ń ṣèṣin ni ẹ ṣẹlẹ́yà mo bá ní fún yín ní pressure ẹ ẹ wá sinmi mọ́ ẹ sinmi pressure ni kò tó ń pè ní pressure lélẹ̀ ẹ sí mi mọ́ ẹ ní ẹ̀rí ayé yín nǹkan ṣe yín nǹkan ti mú yín ẹ mọ̀ gbà tẹ́ ṣe nǹkan tẹ́ ń ṣe this is what they call pressure Mohbad ń fẹ́ yín gangan ní pressure ó ní ìgbà tẹ́ bá wá bọ́ síta tẹ́ bá wá sọ nǹkan tẹ́ yín gan ṣe fún Mohbad fún wa because there is more to this this is not real anymore it's not a joke there is something wrong Mohbad ń fún yín ní pressure ẹ bọ́ síta sà ẹ wá sọ nǹkan tẹ́ ẹ ṣe because ẹ ń wá góòdì tí ọmọ yín wọ̀ ṣé ah

who cares who cares ṣáwọn èèyàn ràn yín ṣẹ ni ẹ rò bí Fálànà fẹ́ bọ́ta máa dìbọn kò rí burúkú tẹsán no no no no no wọ́n ti wòye pé wèrè ni wọ́n ti wòye pé ti sick ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ìwà ìkà ẹ wo bó ṣe ń ṣe yín ìkà ó dùn yín pé placenta yẹn ò sí lọ́wọ́ yín ó jó yín torí pé ẹ mọ nǹkan tẹ́ ti ṣe ah placenta yẹn jó mi ó jó yín a mọ̀ dùn yín gan placenta yẹn dùn yín gan ah Ọlọ́run mo dúpẹ́ ò ká ná gbé placenta yẹn fún yín ni ibẹ̀ ibi placenta yẹn ẹ ti débẹ̀ báyìí ẹ ti lọ wú ẹ ti lọ fi ṣáájò oríṣiríṣi ojú yín tó dà ló ṣe ń dùn yín gan Ọlọ́run ló mú Ọlọ́run ló yọ àwọn pípù yẹn Ọlọ́run ló fún wọn ní ojú inú tí wọ́n gbé placenta ọmọ kan ṣe tó bí láyé fún yín èèyàn máa gbé placenta fúnra ẹ̀yìn yìí ẹ bá tèèyàn jẹ tẹ́ ẹ̀ ń parọ́ mọ́yàwó ọmọ yín lójú korojú ẹ tún máa wá pè ya ẹ tún máa wá máa pè ya Mohbad kó máa bá yín parọ́ mọ́ ẹ máa máa pa àwọn àdúrà jẹ́ ká jọ parọ́ mọ́ ọmọdé ẹ jẹ́ àjọ kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ máa sọ ìyá Mohbad wọ́n ti fún lówó wọ́n fún gbogbo èèyàn lọ èlò ni Wùnmí ní lọ́wọ́ tó fẹ́ fún yàn èlò ni Wùnmí ní lọ́wọ́ iṣẹ́ wo ló ń ṣe tó fẹ́ fún yàn lówó ẹ wá jókòó sí ẹ ṣe rándanrandan yes tó bá kó wọ́n rí placenta yẹn ni ka Ọlọ́run ló ní kí wọ́n má gbé placenta yẹn fún wọn wọn bá ti lọ wú báyìí wọn bá ti gbé sínú gbá wọn bá gbé lọ wọn bá ti gbé lọ Èkìtì báyìí wọn kàn máa pe ọmọ yẹn ni wọ́n máa pe orí ẹ̀ gbogbo nǹkan tó bá ní kó ṣẹlẹ̀ wọ́n máa wọ́n máa bayé ọmọ yẹn jẹ́ mọ́nulé bọ̀ ṣé èrò ọba yẹn ni ẹ rí ní àrùn yẹn ni ẹ jẹ ṣége nínú yà ẹ jẹ kí ni mo pè ṣége nínú yà ṣé ra spíkà yín nínú wọn ò dùn wọn láyọ̀ ṣé ní àwọn spíkà yín àwọn tó máa ń jókòó sínú ilé tó máa ń sun ẹkún kíkorò ni wọn ẹ gbọ́ à ń lọ sí à ń gbàwẹ̀ ilé ní gbogbo àwẹ̀ tó ń gbà ẹ rí lára wọn wọ́n máa ṣe gbàwẹ̀ kú nìyẹn kò sí nǹkan kan tó fẹ́ ṣe ayé wọn ti dàrú wọ́n á gbàwẹ̀ kú kò sẹ́ni tó rí nǹkan tó ń tà kò sí ẹni tó rí nǹkan tó ń tà wọ́n máa gbàwẹ̀ kú ni káwọn ń gbàwẹ̀ ń tiwa torí mi ní ìrìn bá ti yàn jẹ kò sí rísì ti fẹ́ fi gbà ẹ à ń gbàwẹ̀ tásìdè fún kíni gbà tó jẹ́ pé iṣẹ́ ibi lẹ̀ ń ṣe ẹni tó bá ti ń ṣiṣẹ́ ibi ló máa ń sáré kiri fún mò ń gba lọ sọ́dọ̀ ní nìkan mò ń lọ sọ́dọ̀ pásítọ̀ kan oníṣẹ́ ibi ṣe bẹ́ẹ̀ yẹn tó ń pè pásítọ̀ ṣe bí irú yín rè èèyàn á lọ sọ́dọ̀ yín sìn táṣírí yóò bá tú tí mo bá dé bá ṣe wà láyé sí irú ẹ̀yin ilé èèyàn máa wá bá tó máa gbé ọwọ́ lé lórí tẹ̀ máa lẹ́yìn ṣe pásítọ̀ ọwọ́ aṣọ pé ẹni ẹ̀fẹ́ kọ́ church ṣé ẹ̀yin máa lọ́mọ ọjọ́ kan tó máa wá bá yín tẹ̀ máa gbọ́wọ́ lé lórí tẹ̀ máa lẹ́yìn ṣe prayer fún ẹ̀yin tẹ̀ lè ṣe prayer fúnra yín ẹ̀yin tó ṣì mú lọ sórí òkè kiri tó bá ní kẹ́ gbàwẹ̀ ẹ jó oúnjẹ jẹ tó bá ní kẹ́ gbàwẹ̀ ẹ jó oúnjẹ jẹ tó bá ní kẹ́ gbàwẹ̀ ẹ lọ jẹran jẹ tó bá ní kẹ́ gbàdúrà ẹ jẹran jẹ gbogbo orí òkè tó mú yín lọ ẹ lọ ságì ń bẹ ni torí pé kí ni ẹ ń wá girlfriend ẹ ti like obìnrin jù gbàtẹ́ ń bí mi sọ̀rọ̀ náà nǹkan tó jẹ́ kí ẹ wẹ̀ sí mi lọ́wọ́ ni pé ẹ ń wo pé ẹ fẹ́ fẹ́ mi náà ni torí ẹ máa sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ báàdì o ẹ̀ẹ́dẹ̀ báàdì o máa wò pé kí ló ṣe máa lọ́kọ́ lè ṣọpọ́lọ́ àmú lọ́kọ́ ta ẹ̀ẹ́dẹ̀ bá ń wọ́ ọmọ lọ́dọ̀ yìí náà ẹ̀ bá ń wọ́ ọmọ lọ́dọ̀ yìí ẹ̀rọ kébí ẹ̀ lè wọlé sí ni torí ẹ̀ ni mo ṣe torí ẹ̀ mo ṣe torí ẹ̀ lẹ́ ṣe èhè ẹ ti wọ ẹwọ pé bí ẹ lè rí mi gbé bẹ́ẹ̀ yẹn àkíní kan ẹ ti láì obìnrin jù ṣé ilẹ̀ ṣe lọ máa lọ ságì ní gbogbo ibi tó máa ń gbé yín lọ yà á gbé yín lọ sórí òkè ẹ lọ máa ságì ó gbé yín lọ sọ́dọ̀ Olúkọ̀yà ẹ lọ ń ságì ẹ lọ ń ságì ní mountain of fire ṣé nǹkan tó lọ ń ṣe ní mountain of fire ni ẹ tẹ́ ẹ ń ságì kiri ẹ ń ságì wọ́n ní kẹ́ lo máàsì ẹ ṣojú èmi ni bàbá mọ̀ èmi bàbá mọ̀ èmi bàbá mọ̀ ẹ fẹ́ fi fẹ́yàwó tuntun èmi ni mọ̀ èmi ni i'm the most father i'm the you just just kí ló dé tẹ́ tẹ́ market ara yín who cares ẹ ti bójú mọ́ jẹ́ ti bẹ̀yìn ẹ̀jẹ̀ tẹ́ what are you saying èmi ni bàbá mú èmi bàbá ojú òtí wọn wá nìkan ṣe yín kókó ṣe yín ẹ níwà jósí ẹ ní ìwà ẹ níwà rárá tó bá jóbìnrin ní ẹ lè rọkọ kọkọ fẹ́ ẹ̀yin àtàwọn spíkà yín bákan náà ní ẹ̀ níwà. ẹ níwà gidi. Ah, ah. ẹ bá ń wọ́ ọmọ kan bẹ̀ ẹ bá ń wọ́ ọmọ kan bẹ̀ yẹn gbà tó yá ni ah máa gbogbo gbà tẹ́ bá sọ máa bá rẹ́rìn nípa adájẹ stop ẹ because mo wá sọ di eré pé kẹyìn máa sọ mọ́ because mi ìwà comfortable bẹ́ẹ̀ tó dẹ̀ ti ń rojú mi ẹ ti ń rojú mi nínú kámẹ́rà yẹn ti rò pé ah ẹ níwà rárá irọ́ dẹ̀ ti pọ̀ jù lẹ́nu yín irọ́ ti pọ̀ jù kí wọ́n máa parọ́ dèzẹ́ dèzẹ́ dèzẹ́ àfi kẹ́ rọ́ọ̀pù àwọn èèyàn á dára àdá àwọn kan wá ń wò yìí wọ́n sọ pé ẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ kí lẹ̀ ń ṣe ẹ̀ ń ṣòṣì wọ́n ní pé ẹ̀ ń ṣe tàbí tàbí olórí burúkú wo lẹ̀ ń ṣe ta ló ràn yín iṣẹ́ èlò lẹ́ná fún fún Mohbad èlò lẹ́nà lé lórí gan tẹ́ ẹ̀ sọ pé singradedly i raise you raise him to be a doctor àbí àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ló wà ní ọ́fíìsì tí wọ́n wọ suit tí wọ́n wọ tie you raise him to be a yahoo boy and you're, you're talking ẹ̀rẹ́ ìṣẹ̀ láti máa mú báńkú and then you are still talking ọmọ mu gbọmọ yín lọ́wọ́ mu gbá ń gbaná ó mọ oríṣiríṣi ẹ wá sọ pé you are racing ìyí obìnrin yẹn náà sixteen years ó ti lọ́kọ ẹni yìí racing ẹ̀yin i raise i raise them she gladly raise them mo kákùnrin mọ lọ mo ya wọn lọ́wọ́ mo kákùnrin mọ ya wọn lọ́wọ́ ẹni tẹ́ kákùnrin mọ lọ́wọ́ kí ló tẹ́ tún fẹ́ fẹ́ padà ẹni tẹ́ kákùnrin mọ lọ́wọ́ kí ló tẹ́ tún play game tẹ́ tún fẹ́ bá tẹ́ tún bá sùn tẹ́ fẹ́ fẹ́ fẹ́ padà ó lè ní ó lè ní anything tó bá ti jọ mọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbà gbogbo condition tó bá ti jẹ ọmọ owó balẹ̀ máa gbà ẹ wá sọ pé eh, the world is looking for you eh, the world is looking àbí bàlẹ̀ sọ the world is looking at you they will help you to bury to take it to keep the body which body go there and ask for the body they will give the body to you go there tó dáwọn èèyàn kan tàn yìí go there ẹ lọ síbẹ̀ lọ́la tell them you want the body why kí ló tán refuse nígbà tẹ́lẹ̀ fẹ́ wá wọ body ṣé ló bẹ́ fẹ́ wọ body kí ló tán refuse yìí tán bá wọ́ body síta fún ẹ wá jù ẹni ẹ lọ síbẹ̀ kẹ́ sọ pé i want the body even bẹ́ ṣe bá dé pẹ̀lú bẹ́ ṣe bá dé ṣe ní ìgbà tí wọ́n ní kẹ́ wá gbé bọ́dì yẹn ẹ̀ tí ṣe tẹ́ni o ìgbà tí wọ́n ti release body fún yín tán ní kẹ́ wá gbé ẹ̀ tí ṣe bo lọ́tẹ̀ ẹ̀ ti ṣe bo ẹ lọ síbẹ̀ bí mo ṣe sọ fún yín tó bá gbọ́dọ̀ ẹ lọ síbẹ̀ ẹni you want to take the body they will not even allow you to take the body they will not even ohun orin ti change you cannot take that body again so bóyá ẹ ti mọ̀ ẹrù bíi ti tẹ́lẹ̀ ni you go there and go and tell your them that okay I want body now they will tell you where you coming from they will not give you the body you have to do the right thing. wọ́n mọ̀ pé gbogbo àwọn tó ń dáwó yẹn tí wọ́n bá dáwó dáwó tán tí wọ́n bá gbé bọ́dì fún yín ilẹ̀ máa ní ẹ ti yọ̀ǹda bọ́dì body, ṣe mọ́ ẹ ṣe mọ́ torí wọ́n ní gbé bọ́dì fún yín tó ní bọ́dì bá rẹ́dì láti sin bọ́dì á gba bọ́dì ẹ̀ lọ́hùn gbọ́ ọ̀ ń tàn yín níṣẹ́ tí oníbọ́dì bá rẹ́dì àgbà bọ́dì ẹ̀ tí ẹni tó ní bọ́dì bá rẹ́dì ó máa gba bọ́dì ọkọ ẹ̀ kò tí ì ráyè ọ ṣe ń wò yín ní kẹ́ṣe ṣòṣì tẹ́ ẹ̀ ṣe torí bí nǹkan tẹ bílíìfù tẹ níyẹn ó ti pọ̀ eh tẹ́gẹ̀ bàbá ọkọ ẹ̀yà give me placenta so they give you placenta for what for what wọn ní adult ni wọn ní àtàtì ṣe nǹkan tó wù wọn They give you placenta, they give it to because they're doing they can only do that to respect you. If they don't want to give, they don't want to give you. You want to be jati jati and sorrow now that on social media. If anything should happen to me, it should hold pala no and will mirror. Who cares? Who knows? Ta ló mọ̀ yín. Ta ló mọ̀ kíní kan yín lọ́yọ̀. Share obi Nigeria no mọ̀ They don't even care about you. Eh, if anything, anything bad, happen, so happen in dànù ni. Eh, and ń gbé nǹkan èèyàn kan lẹ́nu gate àyà yín ẹ nǹkan ṣe yín sàn ẹ ti ẹ yín sí bàbàrà ẹ bí yàn ní ẹ bí nǹkan pàtàkì ní Mohbad ló jẹ́ kéèyàn máa gbọ́rọ̀ lẹ́nu yìí nà ṣe bí abẹ́ ṣe wà yẹn sìn ẹ mọ́ kínní. my my people who help me and then the body the body ó gbé yín sọ̀rọ̀ if anything happen to me eh, eh, kínní kan gani fáwọn èyí mi eh, fálànà tẹ́tí mọ̀ ó wá dúró sábẹ́ ọmọ kan ọmọ yẹn wá kàn tẹ̀ wọ́n níbẹ̀ lè sọ pé sọ pé wọ́n pè kẹ́ wá gba fifty million bẹ́ẹ̀ yóò pè pé kẹ́ wá gba five million wàhálà ẹ̀ gba five million ẹ̀ sọ òkú yẹn ẹ̀ mú kọ́kọ́rọ́ òkú ẹ̀ sọ sí kọ́kọ́rọ́ mọ́ṣúárì ẹ̀ sọ sí gáràjì ṣé ìyẹn yìí náà gbogbo tó ń dá fún yín láti jọ nǹkan ẹ̀ ṣe yàn máa yàn máa yàn yàn yàn yàn yàn ẹ̀ tí àwọn èèyàn lójú ẹ̀ wá ń sọ pé ẹ̀ lè sùn ẹ̀ lè sùn ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní má sùn ni bó lẹ ti fẹ́ sùn sí tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ pé wà ibi ilẹ̀ wù ni wa ebile lẹ̀ ń wù náà kò sóòótọ́ lẹ́nu ìnà ṣòṣì ń bẹ wọn fi wọ́n ṣe rárá tó láwọn yẹn náà fẹ́ mẹ́kọ owó tó láwọn yẹn náà fẹ́ mẹ́kọ stupid question eh, eh, say that in English stop it Fálànà tí ti o yín ṣé Fálànà ọmọ yín rí ni ṣé Fálànà bá yín sọ̀rọ̀ ni lè sọ pé ó threatening àbí ẹ̀gbádùn ni èèyàn ki í bá yín sọ̀rọ̀ ẹ̀ ló threatening ó ni ṣé Fọlànà ń bá yín sọ̀rọ̀ ni ẹ wá lẹ́ni tí òkè ń bá yín sọ̀rọ̀ tírẹ́tì ẹ Wùnmí ń ṣe kinní kan Wùnmí ó ní tí nǹkan bá ṣe Liam ojú yẹn á bọ́ òun la tún sọ fún yín ó ní tí nǹkan bá ṣe Liam tí Liam bá ń wúkọ́ ojú yẹn á bọ́ nǹkan tó sọ nìyẹn ẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́n ó ní tí Liam tó Liam bá gbóná ojú yẹn á bọ́ ẹ̀mí yẹn á fẹ́ bọ́ nǹkan tó sọ fún yín nìyẹn náà ṣó sọ fún yín pé òun máa ṣe kankan fún yín tí kù láàrùn wàá gbóná ni ó ní tí ìlú àmú bá yàgbé yín pé ẹ̀mí yá fẹ́ bọ́ ó tó ń sọ nìyẹn náà ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀yìn tẹ́tì yín tẹ́tì bá lóye tẹ́tì àbí máa sùn kẹ́ máa gbàdúrà kọ́kọ́ tẹ́ bá lọ sórí òkè máa gbàdúrà kọ́kọ́ gbọ́dọ̀ ṣe lè kọ́kọ́ gbọ́dọ̀ ṣe lè ẹ gbogbo gbogbo tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ kìpẹ́ ẹ fẹ́ kìpẹ́ kí lẹ fẹ́ kìpẹ́ fún ẹ kìpẹ́ ta ló ràn yín ṣẹ́ ó ní tí ilé à ń bá gbóná tó bá ń yàgbé yín tó bá ń ṣe yín ó ní etí yín á fò yọ ojú yín á bọ ẹ̀mí á fẹ́ bọ nǹkan tó sọ fún yín nìyẹn kò dẹ̀ kò dẹ̀ kó jẹ́. ṣé òun jọmọ yín ni tẹ́ ẹ̀ ń ṣe rádaràda pẹ̀lú òun ò ṣọmọ yín àwọn ọmọ yín tẹ̀ ń ṣe játijàti ẹ má ṣe òun bẹ́ẹ̀ ẹ fi Liam lẹ̀ yìí sọ̀rọ̀ Liam mọ́ and when they have the baby they call for placenta forget it no placenta ó da Liam ò ní placenta ìyẹn tó ń kọ́ kò ní placenta I want to know where they who they give the placenta to ó bẹ yẹn sọ̀rọ̀ bíi wèrè bẹ́ẹ̀ ní pẹ̀yìn ni Jésù Kristi ẹ̀yin lẹ dá wọn gẹ́gẹ́gẹ́gẹ́ kan ah Aya máa kò yìí o ẹgba lẹ need gbogbo tó ń ṣe yán dandan fún ẹgba gidi ẹgba ìdí kon kán káṣọ white yẹn sókè kán tẹ yín sórí iṣẹ́ àkọ́ńdàn ìdí yín bẹ́ kán tẹ nídìí ni ẹ̀yìn gbogbo nǹkan tó ń ṣe yín ẹ̀ police station hmm, ẹgba ẹgba to da. kán tẹ̀dí yín sílẹ̀ kán nà dí yín kó bó aláì kán bá yín fomi gbóná ọjọ́ ẹ̀ ní máa sọ̀rọ̀ òṣì tẹ́ ẹ̀ sọ mọ́ kan jókè eh, gidi kan ohun ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ aláìní tìjú bẹ́ẹ̀ ni pé bàbá ti bẹ́ẹ̀ ni pé bàbá ti wọ òkú ya ti wọ òkú àwọn olè ṣé gbogbo àwọn tó ń wòye wọn lẹ́nu tó kú lé wọn rí ta ló ń ṣẹ̀sìn bíi tiyín bá ta ló ń ṣẹ̀sìn bíi tiyín Ọlọ́run ṣe kí ṣe gbogbo eléyìí ò ń ṣe pé gan sùn sùn èèyàn á lọ sùn èèyàn á fowó sùn jòsì <laughs> èèyàn á fowó sùn jòsì èèyàn fowó sùn jòsì ṣé jòsì ń gbé ní Canada ni tí wọn fowó sùn ẹ báwo ni ẹ ṣe máa fowó sùn jòsì ṣé waste of money báwo lẹ ṣe máa fowó sùn jòsì àbí kọ́ tẹ̀ díẹ̀ síta ìjọ tí wùmí gan bá ti mú kó mú díẹ̀ síta kó ń fẹ́ gbá sí kó ní kó bá wọn mú kámẹ́rà dání kó nà díẹ̀ bẹ́ẹ̀ ṣèbí wa ọmọ yìí kankan ní dá sí àwọn ọmọ yìí gan wọn wá bó ṣe máa nà dín yín bẹ inú bí wọn bàjẹ́ wọn jókòó síbẹ̀ rẹ̀ kó bí àwọn kan wà lórí social media wọn á nà dín yín bẹ́ẹ̀ ìdí yẹn á bẹ́ dànù tádùúrà gan bá àdúrà gan bá wọn káṣọ yín sókè ni kán fún yín lẹ́gbàndì ṣòṣì ń bẹ̀ wọ́n ẹran ṣòṣì bí ẹran aṣẹ́wó àwọn èèyàn ń wò yín láwo sunkún ẹ̀ ń wòrà yín láwo rẹ́rìn gbogbo èèyàn sọ pé àwọn ah, òríró eléyìí rí àwọn ẹ̀ ń ṣòṣì ojú òun tì ní ẹ̀ ń wò pé kí ló kàn kémi ti mèkó owó ojú ẹ̀ ní tí ìjú sá o ṣòṣì ń bẹ̀ ẹ kó ṣì kúrò ẹ kó ṣì kúrò lórí social media kẹ́ wábi gbà lọ́jàre Josie Mr. Lọ́ba ẹ kó sì kúrò social media ẹ wá bí gbà lọ nonsense ẹ irritate àwọn èèyàn wọ́n náà claim sixty àbí fifty something wọ́n náà claim fifty something láti fifty two ah látẹ̀kọ́ mú kan wò yí báyìí ni mú wo gbogbo jámayàmá tẹ̀ ń ṣe mú kọ́ mo ní àbí mo máa ń ti ah. torí pé àwọn èèyàn sì ń wò pé a lè sọ lọ́la a lè sọ lọ́la hmm. Hmm. ẹ̀rín yàn bá ṣe àti pé ọmọ yàn tí ìhìn To tó bá lè ní sí ẹ wá ṣe oṣù tẹ́ ẹ ṣe ẹ rò pé máa ṣe ṣòfò yín ni ó máa ṣe ṣòfò yín ẹ pàdé ẹ lọ́nà báyìí police station lẹ́ẹ̀ máa sá lọ gbogbo òṣì tẹ́ ẹ ṣe ẹ bá pàdé ẹ̀ títì ẹ máa sáwọ police station ni ṣe rádaràda òṣì àwọn èèyàn dẹ̀ ń wo yẹn ṣe òṣì ṣé kò síyàn tó lè bá yín sọ̀rọ̀ ẹ ń gbọ́ràn ni ẹ ń gbọ́ràn thank you sare ah ah say loving the response to this yeye he's like ah ẹ ń gbọ́ràn náà kí ẹ máa ṣe orí kíkún ẹ ṣe gba àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ tẹ́ ẹ gbà yẹn ẹ lè tọ́ wọn ẹ ẹ wá gbà wọn ẹ wá ṣe rádaràda ọmọ ẹ wá dà wọn títí tí ẹ gbóbìnrin sínú ilé wọn ń lagi mọ́ wọn lórí wọn ń fọ́ pọ̀tì ọbẹ̀ láwọn máwọn ọmọ lórí ẹ jókòó síbẹ̀ ẹ máa ń sọ gẹgẹgẹgẹgẹ gbogbo pàrọ mi ìyàwó mi tó wà ní ẹyẹn náà mọ gbogbo ẹ ṣòṣì bẹ́ẹ̀ mo lọ sí ibìkan wọn ní pé kí n lọ ilẹ̀kùn tí mo ti tì ẹ̀yin nìkan lẹ máa nílẹ̀kùn gbogbo ayé lọ́wọ́ ilẹ̀kùn wọn ni ìgbà tí mo débì kan wọ́n nílẹ̀kùn tí mo tì kí n lọ sí ilẹ̀kùn wèrè wulẹ̀ ń tí ẹ̀yin wo ẹ̀yin báwo lè ṣe jẹ́ ẹ̀ẹ́dẹ̀ jù báyìí lọ ẹ̀ lè wojú size six tẹ́ ẹ̀ ń dá àwọn èèyàn láàmú ẹ̀ lè wojú size six torí pé àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ lọ́ọ̀lọ́ọ̀lọ́ ni irú yìí ó yẹ kán nà yín ṣe léṣe ni ó yẹ kán fún ọlọ́run kí ó yẹ kán mú kámẹ́rà dání kán live video kán tẹ̀dí yín sílẹ̀ kí ẹni onídàá ti cover ojú ẹ̀yin ẹ̀ àná èèyàn kọ́ mú ìdí yín kòbókò mẹ́ta pé tó bá fún yín ẹ máa dákú ni gbogbo dáadáa tó bá pè yín lọ́la pé wá grant interview ẹ máa sá ni ṣe yánmayànmá ń ṣòṣì tó láwọn tó wà lórí social media tó rí àwọn tó wà nàìjíríà ò rí yìí nà àwa tá wà lórí Facebook tá wà nílò òyìnbó là ń rí yìí tẹ́ à ń róṣì tẹ́ ń ṣe àwọn tó wà nàìjíríà wò lóra yóò ṣì tẹ́ ń ṣe yìí jókòó síbi àwọn ẹgbẹ́ yín faṣẹ́ àwọn ẹgbẹ́ yín ṣe ọmọ àwọn ẹgbẹ́ yín wà lẹ́nu gate jókòó ẹ̀ sọ pé mi lè ṣiṣẹ́ capital kí lẹ wá fẹ́ ṣe dókítà tó bá di lọ́la ẹsẹ̀ ilé fẹ́ máa ta mọ́tò ẹ ṣòṣì ń bẹ̀ ẹ lọ wá mi jókòó sísà ẹ jọ ẹ kúrò lórí social media fún wa ẹ kó rí burúkú lọ wọ́n ti sọ fún yín pé kẹ lọ bá àwọn ọmọ yín pàtẹ́tẹ́ náà ní lọ bá wọn ẹ dẹ̀ fẹ́ tẹ́ni ẹ lọ bá àwọn ọmọ yín a ti sọ fún yín lọ́dọ̀ balẹ̀ lọ́dọ̀ balẹ̀ níbi tẹ́ ti ṣe ti ṣe ti gbogbo èèyàn ẹ ti ṣe sáwọn èèyàn ẹ lọ bá wọn kò sí nǹkan kan tára àtà ṣe fún yín wọ́n nílé láti ń kẹ̀ṣọ́ ròde charity begin at home charity ò kí ń begin láti ta go home ẹ lọ tún lè ṣe ná josi ẹ lọ padà sílé ẹ lọ tún lè ṣe tẹ bá tún lè ṣe ń sìn àwọn tó wà ẹ máa jẹyàbọ ń ta àwọn tó wà ń ta yóò wà òkè wọn gbádùn àwọn èèyàn wà òkè wọn nọ́mà wọn ràn yín wọn ṣe bí yín. ẹ ti understand àwọn tó wà ń ta yìí wọn ò yín ṣe rí pé ńgbà tí wọ́n pe fóònù yìí tẹ̀ gbágun wọ́n ti bọ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti wá fọmọ yín lórí wọ́n ti wá lámà mọ́ yín lórí bó ṣe ń bìhéèvù ń ta nìyẹn ṣe rí ìgbà tẹ́ ẹ pè wọn tọ́ pè yìí tẹ́ ẹ gbé fóònù lásán ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí pé wọ́n bọ́ta wọ́n wá domi gbóná lè wọ́n ràn yín wọ́n tún bọ́ta wọ́n tún wá fọwọ́ pa yín nítorí ẹ̀ ti lọ bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé rísì tẹ̀ ṣe wá bẹ̀bẹ̀ yẹn kò ju pé tó lọ́nà fẹ́ òun ni ẹ ṣe bẹ̀bẹ̀ òun ni Westo ṣe mú yín lọ bẹ̀bẹ̀ torí owó yẹn nǹkan statement yẹn nìkan nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ pé òun máa pé FCC ọ máa nǹkan tó bà yín lẹ́rù nìyẹn